ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé onírúurú àwọn ènìyàn ní ilé ọlọ́run a ó kà láti inú ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ogún àti ìkọkànlélógún tó kà báyìí wípé kì í ṣe àwọn ohun èlò wúrà àti ti fàdákà nìkan ni ó wà nínú ilé ńlá àwọn nǹkan tí wọ́n fi igi àti amọ̀ṣe wà níbẹ̀ pẹ̀lú à ń lo àwọn kan fún nǹkan pàtàkì à ń lo àwọn mìíràn fún ohun tí kò ṣe pàtàkì tó bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí olúwa rẹ̀ yóò di ohun èlò tí ó níye lórí tí a yà sọ́tọ̀ tí ó wúlò fún baálé ilé yóò di ẹni tí ó ṣetán láti ṣe oríṣiríṣi iṣẹ́ rere onírúurú ènìyàn mẹ́rin ni a dárúkọ ní ibi tí a kà tán ni amọ̀ igi fàdákà àti wúrà. oríṣi ọ̀nà mẹ́rin yìí pẹ̀lú ni a lè pín àwọn ènìyàn tí ó wà ní ilé ìjọsìn sí ẹ jẹ́ kí a wo ẹyọ ọ̀kan nínú wọn lónìí a ó máa gbé wò àwọn ènìyàn bíi amọ̀ àwọn onígbàgbọ́ tí ó wà ní ẹ̀ka yìí wọ́n jẹ́ ẹni ara wọn kò tí ì bá Ọlọ́run pàdé bẹ́ẹ̀ ni a kò tí ì yí wọn padà ṣe ni wọ́n nífẹ̀ẹ́ sí ohun tí ó jẹ́ èrè ní ti ara nìkan bó tilẹ̀ jẹ́ wípé àwọn bẹ́ẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ṣe ni ẹ̀ṣẹ̀ dàbí ohun ojoojúmọ́ tí ènìyàn ń ṣe fún wọn nígbà tí wọ́n bá rẹ́ àwọn ènìyàn jẹ wọ́n á rí bí ẹni wípé ṣe ni àwọn jáfáfá síbẹ̀ wọ́n ń lọ sí ilé ìjọsìn lílọ sí ilé ìjọsìn pẹ̀lú tilẹ̀ jẹ́ bí ohun ṣíṣe mìíràn fún wọn wọn kò ṣe déédé ní ọ̀nà wọn gẹ́gẹ́ bí àmọ́ eléyìí tí ó lè fọ́ ní ìgbàkúgbà ẹ ṣe àkíyèsí rẹ̀ wípé ní inú májẹ̀mú láéláé kò sí ohun tí a fi amọ̀ ṣe kankan tí ó wà nínú tẹ́ḿpìlì bákan náà àwọn ènìyàn tí ó wà nírú ìsọ̀rí yìí wọn kì yóò ní ipa nínú tẹ́ḿpìlì tuntun èyí ni Jerusalem tuntun àfi bí wọ́n bá ronúpìwàdà tí wọ́n sì yí padà láti jẹ́ ara ìjọba ọlọ́run kò ṣeé ṣe fún ènìyàn láti wà ní ipò amọ̀ síbẹ̀ jésù ní eléyìí láti sọ fún wa ó ní wípé àkókò náà ti dé ìjọba ọlọ́run sì kù sí dẹ̀dẹ̀ ẹ ronú pìwàdà kí ẹ sì gba ìhìn náà gbọ́ ẹ lè rí eléyìí nínú ìwé máàkù orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ mọ̀ wípé kò sí ohun àìmọ́ kan tí yóò jogún ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ìwé éfésù orí karùn-ún ẹsẹ̀ karùn-ún ti fi yé wa. nítorí náà mo sọ fún yín wípé ẹ ronúpìwàdà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ yín kí ẹ sì gba ọlọ́run gbọ́. àdúrà olúwa ọlọ́run mi ṣe mí ní ohun èlò ọlá tí a yà sí mímọ́ tí ó yẹ fún ìlò baálé ilé náà palẹ̀ mímọ́ fún iṣẹ́ rere gbogbo àmín àyọkà wa láti inú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bá wa lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé ìrere tí a kọ láti ọwọ́ johannu orí keje àti orí ìkẹjọ john chapter seven and chapter eight ẹ máa bá wa kà lọ. johannu orí keje lẹ́yìn èyí jésù ń lọ káàkiri ní ilẹ̀ gálílì nítorí kò fẹ́ máa káàkiri ilẹ̀ jùdíà mọ́ nítorí àwọn júù ń wá ọ̀nà láti pa á ó fẹ́rẹ̀ẹ́ tó àkókò àjọ̀dún àwọn júù nígbà tí wọ́n ń ṣe àjọ̀dún ìpàgọ́ ní aṣálẹ̀ àwọn arákùnrin jésù sọ fún un pé. kúrò níhìn kí o lọ sí judea kí àwọn ọmọ ẹ̀yìn rẹ lè rí iṣẹ́ tí ò ń ṣe nítorí kò sí ẹni tí ń fi ohun tí ó bá ń ṣe pamọ́ bí ó bá fẹ́ kí àwọn ènìyàn mọ òun tí o bá ń ṣe nǹkan wọ̀nyí fi ara rẹ hàn aráyé. àwọn arákùnrin rẹ̀ kò gbà á gbọ́ ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀. Jésù dá wọn lóhùn pé. àkókò tí ó wọ̀ fún mi kò tí ì tó ìgbà gbogbo ni ó wọ̀ fún ẹ̀yin ayé kò lè kórìíra yín èmi ni wọ́n kórìíra nítorí ẹ̀rí mi lòdì sí wọn nítorí pé iṣẹ́ wọn burú ẹ̀yin ẹ máa lọ sí ibi àjọ̀dún èmi kò ní lọ sí ibi àjọ̀dún yìí nítorí àkókò tí ó wọ̀ fún mi kò tí ì tó. nígbà tí ó wí báyìí tán ó tún dúró ní ilẹ̀ Gálílì lẹ́yìn tí àwọn arákùnrin Jésù ti lọ sí ibi àjọ̀dún náà òun náà wá lọ ṣùgbọ́n kò lọ ní gbangba yíyọ ni ó yọ lọ àwọn Júù bẹ̀rẹ̀ sí í wá a níbi àjọ̀dún náà wọ́n ń béèrè pé. níbo ni ó wà. oríṣiríṣi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ àwọn kan ń sọ pé. ènìyàn rere ni. Re ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé rárá o ó ń tan àwọn ènìyàn jẹ ni ṣùgbọ́n wọn kò sọ ọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí wọ́n bẹ̀rù àwọn Júù nígbà tí àjọ̀dún ti fẹ́rẹ̀ kọjá ìdajì Jésù lọ sí tẹ́ḿpìlì ó ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ẹnu ya àwọn Júù wọ́n ń sọ pé. báwo ni eléyìí ti ṣe mọ ìwé tó báyìí nígbà tí kò lọ sí ilé ìwé. Jésù dá wọn lóhùn pé ẹ̀kọ́ tèmi kì í ṣe ti ara mi ti ẹni tí ó rán mi níṣẹ́ ni bí ẹnikẹ́ni bá fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run olúwa rẹ̀ yóò mọ̀ bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ti Ọlọ́run tàbí bí ó bá jẹ́ pé ti ara mi ni mò ń sọ ẹni tí ó bá ń sọ ti ara rẹ̀ ń wá ògo ti ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń wá ògo ẹni tí ó rán níṣẹ́ jẹ́ olóòótọ́ kò sí àìṣòdodo nínú rẹ̀ mo ṣe bí Mósè ti fún yín ní òfin síbẹ̀ kò sí ẹnìkan nínú yín tí ó ń ṣe ohun tí òfin wí nítorí kí ni ẹ ṣe ń wá ọ̀nà láti pa mí. àwọn ènìyàn dá a lóhùn pé. nǹkan kan lù ọ́ ta ni ń wá ọ̀nà láti pa ọ́. jésù dá wọn lóhùn pé. mo ṣe iṣẹ́ kan ẹnu ya gbogbo yín nítorí pé Mósè fún yín ní òfin ìkọlà ẹ̀ ń kọlà fún ènìyàn ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n òfin yìí kò bẹ̀rẹ̀ pẹ̀lú Mósè àwọn baba ńlá wa ni ó dá a sílẹ̀ ẹ̀yin kọ ilà ní ọjọ́ ìsinmi kí ẹ má bàa rú òfin Mósè ẹ wá ń bínú sí mi nítorí mo wo ènìyàn sàn ní ọjọ́ ìsinmi ẹ má wo ojú ènìyàn ṣe ìdájọ́ ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ ẹ̀tọ́. àwọn kan nínú àwọn ará Jerúsálẹ́mù bẹ̀rẹ̀ sí í sọ pé. ẹni tí wọ́n fẹ́ pa yìí. wo bí ó ti sọ̀rọ̀ ní gbangba tí wọn kò sì sọ ohunkóhun sí i àbí àwọn aláṣẹ ti mọ̀ dájú pé òun ni mẹ̀sáyà ni ṣùgbọ́n eléyìí kò lè jẹ́ mẹ́sáyà nítorí a mọ ibi tí ó ti wá nígbà tí mẹ́sáyà bá dé ẹnikẹ́ni kò ní mọ ibi tí ó ti wá. ni jésù bá kígbe sókè bí ó ti ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì ó ní. òtítọ́ ni pé ẹ mọ̀ mí ẹ sì mọ ibi tí mo ti wá ṣùgbọ́n kì í ṣe èmi ni mo rán ara mi wá olóòótọ́ ni ẹni tí ó rán mi tí ẹ̀yin kò mọ̀ èmi mọ̀ ọ́ nítorí láti ọ̀dọ̀ rẹ̀ ni mo ti wá òun ni ó sì rán mi níṣẹ́. wọ́n bá bẹ̀rẹ̀ sí wá ọ̀nà láti mú un ṣùgbọ́n ẹnikẹ́ni kò fi ọwọ́ kàn án nítorí àkókò rẹ̀ kò tí ì tó. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn gbà á gbọ́ wọ́n ń sọ pé. bí mẹ́sàáyà náà bá dé ǹjẹ́ yóò ṣe iṣẹ́ ìyanu ju èyí tí ọkùnrin yìí ṣe lọ. àwọn Farisí gbọ́ pé àwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí láàrin ara wọn nípa Jésù àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá rán àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì pé kí wọ́n lọ mú Jésù wá Jésù bá dáhùn pé. àkókò díẹ̀ ni ó kù tí wọ́n ó lò pẹ̀lú yín lẹ́yìn náà wọ́n ó lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi níṣẹ́ ẹ ò wá mi ẹ kò ní rí mi ibi tí mo bá wà ẹ kò ní lè débẹ̀. àwọn Júù bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. níbo ni ọkùnrin yìí yóò lọ tí àwa kò fi ní rí i àbí ó wàá fẹ́ lọ sí àárín àwọn ará wa tí ó fọ́nká sí àárín àwọn gíríkì ni. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí tí ó sọ pé ẹ ó wá mi ẹ kò ní rí mi níbi tí mo bá wà ẹ kò ní lè dé ibẹ̀. nígbà tí ó di ọjọ́ tí àjọ̀dún yóò parí tí í ṣe ọjọ́ tí ó ṣe pàtàkì jùlọ jésù dìde dúró ó kígbe pé. bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó wá sọ́dọ̀ mi kí ó mu omi ẹni tí ó bá gbà mí gbọ́ láti inú rẹ̀ ní odò omi ìyè yóò ti máa sun jáde gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. ó wí èyí nípa ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ yóò gbà láìpẹ́ nítorí nígbà náà ẹnikẹ́ni kò ì tí ì rí ẹ̀bùn ẹ̀mí gbà nítorí a kò ì tí ì ṣe Jésù lógo nínú àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí àwọn kan sọ pé òun ni wòlíì tí à ń retí ní tòótọ́. àwọn mìíràn ń sọ pé ó ní mẹsáyà ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé. báwo ni mẹsáyà ti ṣe lè wá láti Gálílì ṣebí ìwé mímọ́ ti sọ pé láti inú ìdílé Dáfídì ní Bethlehem ìlú Dáfídì ni mẹsáyà yóò ti wá. ni ìyapa bá bẹ́ sáàrin àwọn ènìyàn nítorí rẹ̀ àwọn kan nínú wọn fẹ́ mú un ṣùgbọ́n kò sí ẹni tí ó fi ọwọ́ kàn án nígbà tí àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì tí wọ́n rán lọ mú jésù padà dé ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn fárisí wọ́n bi wọ́n pé. kí ló dé tí ẹ kò fi mú un wá. àwọn ẹ̀ṣọ́ ọ̀hún bá dáhùn pé. ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. àwọn fárisí bá bi wọ́n pé. àbí ẹ̀yin náà ti di ara àwọn tí ó ń tàn jẹ ṣé kò sá sí ẹnikẹ́ni nínú àwọn aláṣẹ àti àwọn fárisí tí ó gbà á gbọ́ a ti fi àwọn ènìyàn wọ̀nyí tí kò mọ òfin Mósè gégùn. ọ̀kan nínú àwọn Farisí ọ̀hún ni Nikodemu ẹni tí ó lọ sọ́dọ̀ Jésù nígbà kan ó bi wọ́n léèrè pé. ǹjẹ́ òfin wa dé ènìyàn lẹ́bi láì jẹ́ pé a kọ́ gbọ́ ti ẹnu rẹ̀ kí a mọ ohun tí ó ṣe. wọ́n dá a lóhùn pé. àbí ará Gálílì ni ìwọ náà lọ wádìí kí o rí i pé wòlíì kankan kò lè ti Gálílì wá. Jòhánù orí kẹjọ ni olúkúlùkù wọn bá lọ sí ilé wọn ṣùgbọ́n Jésù lọ sí òkè Ólífì nígbà tí ilẹ̀ mọ́ ó tún lọ sí tẹ́ḿpìlì gbogbo àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ ó bá jókòó ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn amòfin àti àwọn Farisí obìnrin kan wá ni wọ́n ká mọ́ ibi tí ó ti ń ṣe àgbèrè wọ́n ní kí ó dúró láàrin wọn wọ́n wá sọ fún jésù pé. olùkọ́ni a ká obìnrin yìí mọ́ ibi tí ó ti ń ṣe àgbèrè a ká gan-an ni nínú òfin wa Mósè pàṣẹ kí a sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa kí ni ìwọ wí. wọ́n sọ èyí láti fi ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu ni kí wọ́n lè fi ẹ̀sùn kàn án jésù bá bẹ̀rẹ̀ ó ń fi ìka kan nǹkan sórí ilẹ̀ bí wọ́n ti dúró tí wọ́n tún ń bi í ó gbé ojú sókè ní ìjókòó tí ó wà ó wí fún wọn pé. ẹni tí kò bá ní ẹ̀ṣẹ̀ nínú yín ni kí ó kọ́kọ́ sọ ọ́ ní òkúta. ó bá tún bẹ̀rẹ̀ ó ń fi ìka kan nǹkan sórí ilẹ̀ nígbà tí wọ́n gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lọ lọ́kọ̀ọ̀kan àwọn àgbààgbà ni wọ́n kọ́ lọ wọn bá túká pátá láì kù ẹnìkan ó wá kù obìnrin yìí nìkan níbi tí ó dúró sí nígbà tí jésù gbé ojú sókè ó bi obìnrin náà pé. obìnrin àwọn dà ẹnìkan nínú wọn kò dá ọ lẹ́bi. ó ní. alàgbà ẹnìkankan kò dá mi lẹ́bi. jésù wí fún un pé. èmi náà kò dá ọ lẹ́bi máa lọ láti ìsinsìnyí lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ jésù tún wí fún wọn pé. èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tí ó bá ń tẹ̀lé mi kò ní rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò wá sínú ìmọ́lẹ̀ ìyè. àwọn farisi sọ fún un pé. ò ń jẹ́rìí ara rẹ ẹ̀rí rẹ kò já mọ́ nǹkan kan. jésù dá wọn lóhùn pé. bí mo bá ń jẹ́rìí ara mi síbẹ̀ òtítọ́ ni ẹ̀rí mi nítorí mo mọ ibi tí mo ti wá mo sì mọ ibi tí mo ń lọ ṣùgbọ́n ẹ̀yin kò mọ ibi tí mo ti wá bẹ́ẹ̀ ni ẹ kò mọ ibi tí mò ń lọ ojú ni ẹ ń wò tí ẹ fi ń ṣe ìdájọ́ èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni bí mo bá tilẹ̀ ṣe ìdájọ́ òtítọ́ ni ìdájọ́ mi nítorí kì í ṣe èmi nìkan ni mò ń ṣe ìdájọ́ èmi àti bàbá tí ó rán mi níṣẹ́ ni nínú òfin yín a kọ pé òtítọ́ ni ẹ̀rí ẹni méjì èmi fúnra mi jẹ́rìí ara mi bàbá tí ó rán mi níṣẹ́ náà sì ń jẹ́rìí mi. wọ́n bi í pé níbo ni bàbá rẹ wà jésù dá wọn lóhùn pé. ẹ kò mọ̀ mí bẹ́ẹ̀ ni ẹ kò mọ bàbá mi bí ó bá jẹ́ pé ẹ mọ̀ mí ẹ bá mọ bàbá mi. jésù wí báyìí nígbà tí ó ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì nínú yàrá ìṣúra ẹnikẹ́ni kò mú un nítorí àkókò rẹ̀ kò tí ì tó jésù tún wí fún wọn pé. èmi ń lọ ní tèmi ẹ ó máa wá mi kiri ẹ ó sì kú sínú ẹ̀ṣẹ̀ yín ẹ kò ní lè dé ibi tí mo ń lọ. àwọn júù bẹ̀rẹ̀ sí í sọ pé. kò sáàní pa ara rẹ̀ nítorí ó wí pé ẹ kò ní lè dé ibi tí mò ń lọ. ó wá wí fún wọn pé. ẹ̀yin ní tiyín ìsàlẹ̀ ni ẹ ti wá ṣùgbọ́n ní tèmi òkè ọ̀run ni mo ti wá ti ayé yìí ni yín èmi kì í ṣe ti ayé yìí nítorí náà mo wí fún yín pé ẹ ó kú sínú ẹ̀ṣẹ̀ yín nítorí bí ẹ kò bá gbàgbọ́ pé èmi ni ẹ ó kú sínú ẹ̀ṣẹ̀ yín. wọ́n bi í pé. ta ni ọ́. jésù dá wọn lóhùn pé. mo ti sọ ẹni tí mo jẹ́ fún yín láti ìbẹ̀rẹ̀ mo ní ohun púpọ̀ láti sọ nípa yín àti láti fi ṣe ìdájọ́ yín olóòótọ́ ni ẹni tí ó rán mi níṣẹ́ ohun tí mo gbọ́ lọ́dọ̀ rẹ̀ ni mò ń sọ fún aráyé. wọn kò mọ̀ pé ọ̀rọ̀ baba ni ó ń sọ fún wọn jésù tún wí fún wọn pé nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fúnra mi ṣùgbọ́n bí baba ti kọ́ mi ni mò ń sọ̀rọ̀ yìí ẹni tí ó rán mi níṣẹ́ wà pẹ̀lú mi kò fi mí sílẹ̀ ní èmi nìkan nítorí mo ń ṣe ohun tí ó wù ú nígbà gbogbo. nígbà tí jésù sọ ọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbà á gbọ́ jésù bá wí fún àwọn júù tí ó gbà á gbọ́ pé bí ẹ̀yin bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ọmọ ẹ̀yìn mi ni yín nítòótọ́ ẹ ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. wọ́n sọ fún un pé ìran abraham ni wá a kò fi ìgbà kan jẹ́ ẹrú ẹnikẹ́ni kí ni ìtumọ̀ gbólóhùn tí ó wí pé ẹ̀yin yóò di òmìnira. jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ẹrú ẹ̀ṣẹ̀ ni ẹrú kì í gbé inú ilé títí ọmọ ní gbé inú ilé títí nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira nítòótọ́ mo mọ̀ pé ìran abrahamu nìyín síbẹ̀ ẹ̀ ń wá ọ̀nà láti pa mí nítorí ọ̀rọ̀ mi kò rí ààyè nínú yín ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá mi ni mò ń sọ ohun tí ẹ̀yin ti gbọ́ lọ́dọ̀ bàbá yín ni ẹ̀ ń ṣe. wọ́n sọ fún un pé. abrahamu ni bàbá wa. jésù wí fún wọn pé bí ó bá jẹ́ pé ọmọ abrahamu ni yín irú ohun tí abrahamu ṣe ni ẹ̀ bá máa ṣe ṣùgbọ́n ẹ̀yin ń wá ọ̀nà láti pa mí bẹ́ẹ̀ sì ni òtítọ́ tí mo gbọ́ lọ́dọ̀ ọlọ́run ni mò ń sọ fún yín abrahamu kò hu irú wà bẹ́ẹ̀ irú ohun tí bàbá yín ṣe ni ẹ̀ ń ṣe. wọ́n dá a lóhùn pé. àwa kì í ṣe ọmọ àlè bàbá kan ni a ní òun náà sì ni ọlọ́run. jésù wí fún wọn pé ìbá jẹ́ pé ọlọ́run ni bàbá yín ẹ bá fẹ́ràn mi nítorí ọ̀dọ̀ ọlọ́run ni mo ti wá nítorí kìí ṣe èmi ni mo rán ara mi wá ṣùgbọ́n òun ni ó rán mi nítorí kí ni ohun tí mò ń sọ fún yín kò fi yé yín ìdí rẹ̀ ni pé ara yín kò lè gba ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ èṣù bàbá yín ni ẹ ti wá ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ fẹ́ ń ṣe òun ní tirẹ̀ apànìyàn ni láti ìbẹ̀rẹ̀ ara rẹ̀ kọ̀ òtítọ́ nítorí kò sí òtítọ́ nínú rẹ̀ nígbà tí ó bá sọ̀rọ̀ irọ́ ni ó ń pa ọ̀rọ̀ ti ara rẹ̀ ní í sọ òpùrọ́ ni òun sì ni bàbá irọ́ ṣùgbọ́n nítorí pé òtítọ́ ni mò ń sọ ẹ kò gbà mí gbọ́ ta ni nínú yín tí ó ká ẹ̀ṣẹ̀ mọ́ mi lọ́wọ́ rí bí mo bá ń sọ òtítọ́ kí ló dé tí ẹ kò fi gbà mí gbọ́ ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run yóò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdí tí ẹ kò fi gbọ́ ni èyí nítorí ẹ kì í ṣe ẹni ọlọ́run. àwọn júù sọ fún un pé. akúkú ti sọ pé ará samaria ni ọ́ àti pé o ní ẹ̀mí èṣù. jésù dá wọn lóhùn pé. èmi kò ní ẹ̀mí èṣù rárá èmi ń bu ọlá fún bàbá mi ṣùgbọ́n ẹ̀yin ń bu ẹ̀tẹ́ lù mí èmi kò wá ògo ti ara mi ẹnìkan wà tí ó ń wá ògo mi òun ni ó ń ṣe ìdájọ́ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹnikẹ́ni bá pa ọ̀rọ̀ mi mọ́ kò ní kú láéláé. àwọn júù wá sọ fún un pé. àwa mọ̀ dájú pé o ní ẹ̀mí èṣù wàyí abrahamu kú àwọn wòlíì kú ìwọ wá ń sọ pé bí ẹnikẹ́ni bá pa ọ̀rọ̀ mi mọ́ kò ní tọ́ ikú wò láéláé abraham bàbá wa tí ó ti kú ńkọ́ ṣé ìwọ jù lọ ni àti àwọn wòlíì tí wọ́n ti kú ta ni o tilẹ̀ ń fi ara rẹ pè é jésù dáhùn pé. bí mo bá bu ọlá fún ara mi òfo ni ọlá mi bàbá mi ni ó bu ọlá fún mi òun ni ẹ̀yin ń pè ní ọlọ́run yín ẹ kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ bí mo bá sọ pé èmi kò mọ̀ ọ́ èmi yóò di òpùrọ́ bí yín ṣùgbọ́n mo mọ̀ ọ́ mo sì ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ inú abrahamu bàbá yín dùn láti rí àkókò wíwá mi ó rí i ó sì yọ̀ àwọn júù sọ fún un pé. ìwọ yìí ti rí abrahamu nígbà tí o kò tí ì tó ẹni àádọ́ta ọdún. jésù wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kí wọ́n tó bí abrahamu ni èmi ti wà. wọ́n bá ṣa òkúta wọ́n fẹ́ sọ ọ́ lù ú ṣùgbọ́n ó fi ara pamọ́ ó bá kúrò nínú tẹ́ḿpìlì ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244